أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا هو قسم ونوبة حتى رأيك في المساج وقوى نبي محمد صلى الله عليه وسلم ọlọ́run bá ti adúgbò fún òun ọba tí ó ṣe àtúbọ̀ àti sàárà jù nínú ìrọ̀rùn fún wa àbẹ̀ ọlọ́run ọba Allah ọ̀pọ̀lọpọ̀ àṣùbà ọlọ́run tó ti ká sí pẹ́ lórílẹ̀ síra mi ti arhamar rahim fìkẹ́ ìgbẹ́kọ̀ mọ́ bá aṣáájú wa ọ̀gá wa nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ náà mọ́kùnrin sórí ẹ̀kọ́ mọ́ bá wọn sọ ábà àti gbọ́n dáadáa tẹ̀lé ìlànà ẹ̀ àbẹ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlá fún gbogbo àwọn òbí tó bí ẹnì kọ̀ọ̀kan wa àwọn tó wà láyé ọlọ́mọ fàyè dààmú ọlọ́mọ mọ́sí wọ́n dààmú wa mọ́sí fàwa náà dààmú àwọn náà bẹ̀rẹ̀ àmọ́tí ya rahman rahman àlékún àgbọ́yé ẹ̀sìn ọlọ́mọ sàǹbà wa ṣe fún wa o àwọn tó ti lọ́nà àwọn òbí wa ní mùsùlùmí mùsùlùmá àforíṣẹ́ ọlọ́run kọ́lọ́run kò tún kọ́ mọ́ wa pẹ̀lú wọn bẹ̀rẹ̀ àmọ́tí ya rahman rahman ah, gbogbo wa náà abẹ́rẹ́ wọn fún wa lílọ bíbọ̀ ti jẹ́ mímu ọlọ́run dákun kó sòrò mọ́jọ ní wa lára o ààbò ọlọ́run tó dájú kọ́lọ́run kò ti kọ́ mọ́ wa pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa برحمته يا أرحم الراحمين pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ààbọ̀ sínú àbí àdìsẹ̀ ọ̀kan tí ó kù lábẹ́ báàbù kìtàbẹ̀lẹ̀ ẹ̀lì pẹ̀lú ògo ọlọ́run a ó parí àdìsẹ̀ kan yòókù yẹn lẹ́ni tó yẹ pẹ̀lú ògo ọlọ́run a ó tún mọ bọ́ sí báàbù míì a mọ bọ́ sí kìtàbù míì lọ́la báàbù tí ó parí kìtàbẹ̀lẹ̀ ẹ̀lì òun náà ni wọ́n pè ní báàbù mani àjábà sáìlà bí akitaro mímá sàálà bí akitaro mímá sàálà eléyìí ni báàbù kan tí wọ́n sọ fún wa nípa ẹni tí ó ń dáhùn ìbéèrè tó ń dá oníbéèrè lóhùn pẹ̀lú ntótó kẹnu tó pọ̀ ju ntóbéèrè lọ. tíkì wò àfáà náà Bukhari lórí àdéhùn yìí ibẹ̀ ni wọ́n ti mú báàbù yìí jáde wípé ní èèyàn lè dáhùn ìbéèrè kó ṣe wípé èèyàn ó ṣe tàṣọ́wùrù wípé ìdáhùn tí mo dáhùn yìí ó ṣe é kẹ́ni yóò tún fẹ́ béèrè irú béèrè báyìí ìdáhùn yóò ti wá kó àwọn nǹkan tí ó pọ̀ sínú àdéhùn yìí á máa gbọ́ yé bí àfa àná bùkọ́rí bí wọ́n ti mú báàbù yìí wá tàbákà àdìsí yìí ó jẹ kọ́rọ̀ òun tún yí wa dáadáa sí i. sanadi àdìsí yìí lọ báyìí pé àdàtànà adam قال حدثنا ابن أبي ذيبي النافعي عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم sanadi kan nìyẹn tádìsí yẹn gbà wá sanadi ẹlẹ́ẹ̀kejì àni zuri àni sálìmí àni ibn umar gbogbo ẹ̀ náà sá lọ padà lọ pàdé lọ́dọ̀ ta ni lọ́dọ̀ àfáwà abdullahi ibn umar tí ọlọ́run kọ́ bá wa kẹ́ táwọn náà gbára tọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní arákùnrin kan anarọ́jùlá sa'ala wọ́n ní arákùnrin kan ló béèrè béèrè lọ́wọ́ anabi njọ́ kan òní máa yalbasul muhrim ìdá anabi ẹni tó bá ti gbé ara mi yálà fún àjìní àbí fún múra. àbí fún méjèèjì lèyẹn gbé papọ̀ dákun orí ànẹ́bì irú aṣọ wo ló ń tọ̀hún lè wọ̀ o àbí kí ló ń tọ̀hún lè wọ̀ kí ni tó ń tọ̀hún lè wọ̀ fàkọ́ ànẹ́bì wa dá lóhùn pé láyé basul kọ́mí ẹni tí ó bá ti gbé ara mi kò ní máa wọ àwọn ẹ̀wù bíi ibùbá báyìí o wàlà ìmáàmà kọ́dà ẹni bá ti gbé ara mi kò ní wí láwà nítorí wàlà sàràwìl kò ní wọ ọrú àwọn ṣòkòtò táwọn wọ̀ báyìí o bákan náà wàlá burnus wàlá burnus dáńpẹ̀ burnus òun náà ni àwọn bí aṣọ àbáyá títún wọn sábà níbi ìfìlà lórí báyìí àwọn ọ̀tá máa ṣe bí wọ́n ti máa dàbí àbáyá báyìí àmì máa gbé jàlámí àlùmí òun ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ róbí àlìkí bàtà àwọn ọ̀wọ́ ìjọba tó mi ò tó máa ní fìlà lórí yẹn òun ni wọ́n máa ń pè ní àlìburnus ẹni tó bá gbé ara mi ò ní wọ́rọ́ aṣọ bẹ́ẹ̀ o ó wá tún ní bákan náà ní ọ̀rọ̀ tí ò ní wọ̀ wàlá tauban masau alwars wars yẹn orúkọ pẹfúmù kan ni tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn alárúbáwá dáadáa tó wà lọ́dọ̀ àwọn tó ń ta pẹfúmù èyí ó rí pẹfúmù tá a sọ yìí wọ́n ní aṣọ tí èyàn ọba tó ń lò náà gan kò gbọdọ̀ jẹ́ sí wípé pẹ̀fúmù yìí wà ń bẹ̀ ó mọ̀ pé nípa ti gbé ara mi kò ní fi pẹ̀fúmù sí ara sọ mọ́. awì zafaran àbí lọ́fíńdà kan náà tí wọ́n tún pè ní lọ́fíńdà zafaran èmi náà máa yẹn dáadáa oríṣiríṣi kọ́lọ̀ ni òun náà máa ń kíbi ẹ̀ báyìí. fàyín lámì yẹ̀gí na àlẹ́ yìí tí ò bá wá rí bàtà náàlù tí ó ń gbàlọ́ pẹ̀lú náàlù òun ni bàtà tó ṣe pé yóò ṣe pẹlẹbẹ nílẹ̀ báyìí kò sì ní bo àwọn ẹsẹ̀ báyìí yóò ṣe pẹlẹbẹ nílẹ̀ ẹsẹ̀ yẹn wà lókè rẹ̀ ní ẹ fi máa ń sábà tù ní silpas sóòlù òun ni ẹ̀gbẹ́ sóòlù ni jẹ́wọ́n bàtà ni òun gẹ́gẹ́ ní jẹ́ náàlì tíyàn rí yẹn faliyelbas alukufẹ́yì tíyàn bá rí yẹn tó kọ́ wọ bàtà kúf bàtà kúfì tí ó wọ̀ náà waliyẹ́kẹ́tọ́ àhùmá yóò gé òkè tààtà àlìkàbẹ́yì tí ó fi wà wúwo rẹ̀ báyìí kókó ẹsẹ̀ báyìí kò ní ga ju bẹ̀yẹn náà lọ tó túmọ̀ sí wípé ntí ó wọ̀ yẹ kò jẹ́ sí wípé ntí ó bo gbogbo ẹsẹ̀ rẹ̀ tó kéde kókó ọrùn ẹsẹ̀ ntí ànábi tó sàlàyé fún wa yìí àkọ́kọ́ ẹni tó béèrè béèrè ó béèrè béèrè náà nípa ájì àbí pé irú léwọ̀ ànábi wa dá lóhùn pẹ̀lú àwọn nǹkan téèyàn gan òun béèrè béèrè pé kí lèyẹn léwọ̀ ànábì wa dá àwọn nǹkan kí ni ìdáhùn ọ̀rọ̀ yẹn ìdáhùn ọ̀rọ̀ yẹn ó fi hàn wípé ntá léwọ̀ ó ti níye ntá léwọ̀ ó dẹ̀ ti níye àwọn nǹkan kẹfẹ́ tá a àwọn eléyìí tá a léwọ̀ yẹn ló lè ba àwọn nǹkan aláàgbọ́dọ̀ wọ ẹ̀wù bùbá ẹ̀wù lè yóò tó wá wọ̀ aláàgbọ́dọ̀ wọ ṣòkòtò ó túmọ̀ sí wípé àgbọ́dọ̀ wọ nǹkan kan náà nìyẹn ló bá lóbi jẹ́ sípẹ́ tó wà ní aj ntí ó wà lára rẹ̀ ni aṣọ méjì ìró méjì lọ́kùnrin ni o obìnrin lè wọ aṣọ kásọ bá wù ú aṣọ bá wù obìnrin náà lóbìnrin lè wọn ò kàn fẹ́ kọ́sáwọ̀ ara aṣọ káyọ tó bá wo obìnrin ló léwọ láti fi gbé ara mi ọkùnrin ìró méjì náà ni èyí ò ro kan báyìí ó sì kan yòókù ó fi bo òkè rẹ báyìí tó bá tó kan ó níbi táwọn gbọ́dọ̀ sékéle agbọ́dọ̀ yọ apá kan lẹ báyìí eléyìí jẹ ìran aṣọ tá a máa wọ káwá wo sùúrù náà fi dáhùn béèrè náà á wípé ó kẹnu ju eŋti wọn béèrè lọ. ìbéèrè lọ lórí pé kí la fẹ́ wọ̀ ànábi wa lọ sàlàyé àwọn nǹkan tá à ní wọ̀ ẹ̀rí pa àwọn wọ nǹkan báyìí yẹn ni pé fọkùnrin ni ọ ró ìró nìkan ó ti kárí ìró tó bá sì ró ọ̀gọ́dọ̀ ní ti lọ́fíńdà ọ̀gọ́dọ̀ wà mẹ́ ó ti ná ànábi tó lọ sàlàyé pé e, ilé nǹkan tó lè wọ̀ náà ní kíni o náà ní kò ró ìró a padà rí i pé nígbà míì tá a bá débi báàbù hajj àwọn àlàyé yóò tó wá ní ẹ̀kúnrẹ́rẹ́ síkìrì máa ń bùkọ́rí pẹ̀lú bíi ni wípé ó ṣeé ṣe ń gbà míì ní wọ́n béèrè béèrè lọ́wọ́ wa ní wọ́n dáhùn béèrè yẹn èyí ah, kí là ń béèrè kí wọ́n dáhùn báyìí nìkan ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tí wọ́n ń bi ní béèrè yóò ti gbọ́ ìbéèrè yẹn yé kódà ní máa bẹ ń gbà mí ó tún bẹ nìyẹn fírèmù ìbéèrè rẹ yẹ dáadáa kó lè bá a ti kéde kí àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ ó tún lè ṣàǹfààní nípa ìbéèrè tẹ nìyẹn béèrè káfààní ọba lè jẹ kárí ilé abẹ́rẹ́ ọba tààlà náà mẹ́ kọ́lọ́n kó fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ náà kó sì jẹ́ kí lílo ọ̀rọ̀ wa lọ́rùn sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahabihi wa sallam assalamu alaikum wa rahmatullahi